ìyẹn jẹ́ àlàyé àkọ́kọ́ tí mo fẹ́ ṣe lórí àdìsí àlàyé ẹlẹ́ẹ̀kejì òun ni wípé mo ti máa sọ kódà mo tún gbọ́ láàárọ̀ inú ọ̀rọ̀ kan tí mo ti sọ tí wọ́n ń play tí mo sọ pé mọ́tàn rẹ̀ jẹ àwọn sọ̀hábà àwọn ìṣẹ̀gbẹ́ wa mọ́tàn rẹ̀ jẹ o mo ní kódà bọ́ bá gun bàálù ò lè bá wọn mo ní bọ́ ogun bàálù ò lè bá wọn bọ́ ogun rélùwé ò lè bá wọn ọ̀gá ni wọ́n jẹ́ fi kulli shay ní gbogbo nǹkan tó ti dọ̀rọ̀ ẹ̀sìn ọ̀gá wa ni wọ́n ọ̀gá tí ò ṣe overtake ni wọ́n nínú ìmọ̀ ẹ̀sìn ọ̀gá wa ni wọ́n tí èbá ṣe ti wọn ni àní gbọ́ Kùránì yìí àní gbọ́ àdìsí yìí mo wá fẹ́ lu àdìsí yìí láti fi sọ láti fi ọ̀rọ̀ tí mo sọ ohun fẹ́rẹ́ lè bí àwọn lérò pé ẹlòmíà máa lérò pé ẹ bíi jamiu alájà ọmọ ní àwọn sàbẹ tí wọn ò ríta tí wọn jáde tí wọn lọ sí east tí wọn lọ sí west tí wọn pé inú mọ́kà náà wọ́n gbé tí wọ́n kú inú mọ̀nà náà ni wọ́n gbé tí wọ́n kú à ìyẹn ò lè rí iná báwọn ìyẹn ò lè rí ìmọ̀ dáadáa báwọn àwọn táwọn ti wá káàkiri ayé ìmọ̀ bí dèrò ẹ̀ lọ rí pé by virtue pé àwọn káàkiri ayé by virtue pé ayé ti dáyé íńtánẹ́ẹ̀tì pé àwọn ti nímọ̀ jù wọ́n lọ jẹ́ ń sọ òdodo ọ̀rọ̀ fún ọ irọ́ ló ń pa láwùlà sọ̀hábà máa fàhímù náà alukur'an wal hadith tí ìbá sàmù sàhábà àlégbọ́ kùránì yìí àlégbọ́ àdìsí yìí àlégbọ́ yé come back to this hadith hadith yẹn sọ pé mọ́ọ̀mìn ayé àmìn al-amalu salihu fiha ahabu ila Allah min hadhihi al-ayyam yaani ayyam al-ashri sórí gbólóhùn yaani ayyam al-ashri sọ̀hábà ló sọ ìsànàbí sọ̀hábà ló sọ ohun tánàbí kan sọ ni pé kò sí nínú àwọn ọjọ́ tí iṣẹ́ rere tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù lọ tó tó tó tayọ àádìhìlẹ̀ àyàm àwọn ọjọ́ yìí àjọ wò ni ń sọ awo ò lè mọ àákàn mú mu ló mu ni ẹlẹ́mìí lè mú mu haram ẹlẹ́mìí lè mú sọ́fàr ẹlẹ́mìí lè mú rajab ẹlẹ́mìí lè mú shaban ẹlẹ́mìí lè mú rọmọdọ́nù sọ́ọ̀tì rí pé jókà ni àwọn sọ̀hábà ọmọ àbáṣì tó gba àdìsí wa ló ní yàní àyàmàlẹ̀ àṣù olóyan olójẹ́ á mọ̀ pé ọjọ́ mẹ́wàá oṣù lúlíjà nànẹ́bí ń tọ́ka sí kí ló sì fa ni wípé inú ọjọ́ mẹ́wàá yẹn ọ̀kan ń bẹ nànẹ́bí sọ̀rọ̀ yìí sọ ti rí pé ọ̀rọ̀ ti di eh, asọ́ti ọ̀rọ̀ ló ń dọ́mọ̀ mí gbẹ́ náà la fi sọ pé immediate students yóò gbọ́ ọ̀rọ̀ yé ju remote student lọ torí pé tónìkan bá ń sọ̀rọ̀ ó lè má dàkọ̀ kankankan but táwọn tí ń bá sọ̀rọ̀ tí ń jókòó tì tí wọ́n ti mọ ti ń sọ àwọn tí ò sí ń bẹ̀ wọn ò lè mọ ti ń sọ yóò sì da ìtumọ̀ rọ̀ rú àwọn tó wá gbọ́rọ̀ yẹn àwọn ni wọ́n wàá ṣàlàyé ẹ̀ àwọn ni wọ́n ṣe footnote ẹ̀ àwọn ni wọ́n fi àfikún kún pé ohun tó gbà lérò rèé àìmọye bẹ́ẹ̀ wá pọ̀ lọ nínú àdìsí òjíṣẹ́ ọlọ́run ọ̀pọ̀ lọ tó ga sí pé sọ̀hábà òní ò sọ nǹkan tánàbì gbà lérò nínú ọ̀rọ̀ kan ó sọ pé tí alẹ́ bá wọlé ní ààyè tí ọ̀sán tó bá pẹ̀yìn báyìí sọ̀túnmọ́ rẹ̀ tálẹ́ bá wọlé ní ààyè ó jókòó wọ́n bá wọn sọ̀hábà ó ní tí alẹ́ bá wọlé ní ààyè idha akibala leilu min ahuna wa adibara nahari min ahuna bọ́ọ̀lù ó ṣe túmọ̀ rẹ̀ tó fi gbọ́ yé níbo ma tí máa wọlé níbo ọ̀sán ma máa lọ ọmọ wò pé alẹ́ ibi tálẹ́ tí máa wọlé ibi tó ti wọlé rèé tí ẹ̀ bá fẹ́ wo ibi tóòrùn tí fẹ́ wọ́n lùwà ibi tó ti wọlé ni ó ti sì ó ti sì ní táwọn sábà tún sí ni pé ibi tálẹ́ ó ti wọlé ni ibi tó rùn ti yọ lálẹ́ ó ti wọlé ibi tọ́sán ó ti lọ rè kílẹ̀ rí ẹ̀ ẹ̀rí ẹ̀ ni wípé bí òòrùn ṣe kú òun bẹ̀ yẹn tó ń rìn lọ ẹ́n <laughs> ibi tá ló ti bẹ̀rẹ̀ nu ibi tí òòrùn dé kẹ́yìn tó fi lọ ibẹ̀ ni ọ̀sán ti lọ. ibi tí ó nà sí ibi tí agídìrín ó nà sí rèé tó lòun ní mọ̀jà wọn sáré lọ ọdẹ ọdẹ sún ẹgbẹ lọ onímọ̀ ìjà wọn sàbí lọ ẹranko ọmọ ẹjẹ ń pè sàbí àgbà ni wọ́n nù mọ̀ gbani bá fojú sọ̀rọ̀ wọ́n mọ̀ tó fojú sọ wọ́n bá fọwọ́ sọ̀rọ̀ wọ́n mọ̀ tó fọwọ́ sọ ṣé n tó ọ̀bà láyé lọ́mọ tánà ibi fi ojú sọ lọ́mọ tó fọwọ́ sọ àbí ò sí nínú means of communication kò sí nínú ọ̀nà tá a máa ń gbà communicate ká fọwọ́ sọ̀rọ̀ sign languages ẹ́n wá jókòó sí kọ̀rọ̀ sọ pé lásìkò tá a wà yìí àti nímọ̀ ìjà wọn sàbẹ̀ lọ kọ́ padà sí ọ lẹ́nu. náà ẹ jẹ́ àfi olórí kò sẹ̀ sílẹ̀ ntàfẹ́ dìmú sahaba ló jẹ́ ká mọ̀ pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ni ànábì ń tọ́ka so má mú mi o má sì mú o. nítorí náà ẹ̀yin mùsùlùmí ẹ gbìyànjú kí ẹ ṣiṣẹ́ rẹ o àti lónìí twenty five dó iṣẹ́ rẹ ò dáwọ́ dúró ọ̀dọ̀ mùsùlùmí o sọ ọmọ bẹ́ẹ̀ àbọ̀wò kásùbà ni kọ́ máa jẹ́ kó o ní problem. iṣẹ́ rẹ̀ ò fìgbà kankan dáwọ́ dúró ṣùgbọ́n wọ́n fẹ́ ká tún wá ní more commitment okay ká wá wà more committed ká tún lékún sí i ní tó bá ti dọjọ́ yẹn ká lè bá a lè gba aláàdá ká lè wà ní ẹni tó ṣiṣẹ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ ó ní o. gbogbo ọgọ́tọ̀ bá jí sáyé tó ò kírun ò jíire o ò jíire o. àwọn kan wá sọ pé ànábì ò ní ká gbá wẹ̀ ìbéèrè ni pé sọ́ọ́yọ́ àwẹ̀ kó nu iṣẹ́ rẹ ni ok ńgbà níbi dákọ pé kò sí nínú àwọn ọjọ́ tí iṣẹ́ rere tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù lọ ju inú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù lóríjà yìí lọ kí ni iṣẹ́ rere tó fi yọ àwẹ̀ lẹ̀ kí ni iṣẹ́ rere tó fi yọ àwẹ̀ lẹ̀ iṣẹ́ rere ni gbogbo tó bá ti jẹ́ iṣẹ́ rere iṣẹ́ rere nínú Islam ànábì ò sọ pé náfìlà kò ní àwẹ̀ kò ní sọ́dákọ̀ kò kò kò mention anything ó wá lu ọ̀rọ̀ kan tó kó gbogbo ẹ̀ sínú tó o bá yọ àwẹ̀ ẹlẹ́ problem tiẹ̀ nìyẹn o èyí nǹkan ọmọ gẹ́tà àwọn ọmọ jàbàtà tí wọ́n yọ àwẹ̀ ẹlẹ́ ń bẹ̀. now àwẹ̀ tá a wá sọ yìí kìí ṣàwẹ̀ mẹ́wàá o mẹ́sàn-án ni o má sì gbọ́ o tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ ní ní dólíjà one ọgbà wọ ọjọ́ kẹsàn-án arafa má gbààwẹ̀ lọ́jọ́ ọdún o má gbààwẹ̀ ní ọjọ́ ọdún o ìkẹnuró ló wà lọ́jọ́ ọdún fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tọ́ba ní ẹran tí ó pa ìkẹnuró títí ó fi pa ẹran tí wọ́n fi bá ọ bọ ìtàn bá fẹ́ bọ̀ ń bẹ́ẹ̀ tó fi já sí pé nínú ẹran tó pa fọlọ́hún lọ́ọ̀kọ́ jẹ láàárọ̀ ọjọ́ náà bó tilẹ̀ já sí wípé bó tilẹ̀ já sí wípé bíyàn bá jẹ́ ntẹ́ bí tètè máa pa ibi tó ti lè wọ́ọ̀kì kò kọjá ìrun amúbíẹ̀yá ibi tó ti le wọ́ọ̀kì nu tọ́lá mú ya aago méje ni ó kì í ìdì aago méje ni ó kì í ìdì so tọ́ba ìdílé rẹ tọ́ba ìpẹran kò lè kọjá aago mẹ́sàn-án aago mẹ́sàn-án àárọ̀ náà ti pẹ̀jù kèé fún oúnjẹ àárọ̀ ṣùgbọ́n àwọn mọ́ṣáláṣí aago mẹ́sàn-án ń ṣe Allahu tí ó fi máa di pé aago méjìlá lóòótọ́ délé o lè fẹ́ yíwọ́ o lè fẹ́ yíwọ́ o o lè fẹ́ yíwọ́ o lè fẹ́ yíwọ́ ọ̀kan nínú ohun tí amúbẹ̀ yárí ṣe tó yùníkì nílùú yìí o ní early aid tó ń kí ọ̀kan nù nǹkan tó rí ṣe tó yùníkì nílùú yìí òun ni bó ṣe já sí pé ní kété tó ọ̀run bá ti yọ tó ga sókè díẹ̀ ní òkè ìrùn ìdì wàgàzáwù lọ́wọ́ khairan ọlọ́run bá ní sanlẹ̀ sàn rí lórí ìyẹn torí pé ìyẹn ló jẹ́ rọrùn fún súnà kí ni súnà míì òun pé súnà pé kọ́gá sí pé ẹran tó fi oúnjẹ àkọ́tọ̀ kọ́kọ́ jẹ yóò jẹ́ Eh, nínú ẹran tí ọ̀pá torí pé ànábì náà sallallahu alaihi wasallam tó bá di tó bá di ọjọ́ éèdì iléyá nínú ẹran tó bá pa ọkọ máa fi jẹ tó ti yé àmọ́ kò rọrùn fún gbogbo wa láti lọ kí di lọ́dọ̀ àmúbi ẹ̀yà tàbí kò rọrùn fún gbogbo wa láti rí ìdí aláàgọ́ kí so kò sì wulẹ̀ pẹ́ dandan pé kó o kẹnu ró kò wulẹ̀ pẹ́ dandan pé kó o kẹnu ró ṣùgbọ́n tó bá lè kóró tó fi kí yìí kò sábúrú ń bẹ̀ ni nípa pé àdébí náà máa ṣe bẹ́ẹ̀ so tó bá wá lọ kí ìdí aláàgọ́ mẹ́sàn-án ìdí aláàgọ́ mẹ́wàá o lè ti jẹun kó tó kù ń ṣùgbọ́n kò ní jẹ́ ẹran rẹ o kò ní jẹ́ ẹran tó fẹ́ pa o o darí ti ìdìde kó o tó lè jẹ nǹkan kan nínú ẹran tó fẹ́ pa fọlọ́hún o ẹ̀ ń bá pa ẹran síwájú ìdì ọ̀pẹ̀ ẹran jẹ ní o kò pẹ́ ẹran jọ́sìn o ohun tí kò dìmú nìyẹn o so o lè wá jẹrẹsì o lè jẹ pọfupọfu o lè mu sóbò o lè mu wàrà o lè mu fúrú gbogbo tó bá máa jẹ <clears throat> o lè jẹ amẹ́ran tó fẹ́ pa fọlọ́hún ọ̀gbọ́dọ̀ jẹ́ ṣáájú kó tó lọ kí yìí bákan náà ni pé gbogbo ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj gbogbo ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj tí Saudi bá ti kéde pé oṣù zulhijja lé wọn ò lè gé èékánná mọ́ wọn ò lè fárun abíyá mọ́ wọn ò lè fárun abẹ́ mọ́ wọn ò lè fárun orí mọ́ tí wọn bá ti kéde pé oṣù zulhijja ó lé lálẹ́ yìí o wọn ò lè mú nǹkan kan kúrò lára wọn mọ́ tí wọ́n bá dán wò wọ́n pa ẹran kan dípò ẹ̀. àwa tá a sì ní hajj tá a wà lé àwa náà wọ́n fẹ́ ká kọ́ṣe wọn pàápàá jùlọ ẹni tó bá ti dájú pé wọ́n pẹ̀lú ọdún léyà wọ́n fẹ́ kí tóṣù bá ti lé kọ́mọ́gé kaná kọ́mọ́farun orí kọ́mọ́farun abẹ́ run abíyá kọ́mọ́gé kaná títí tí yóò fi pa ẹran àmọ́ tó ń bá wa gé ńkọ́ lẹ́yìn tí oṣù ti lé kò dáràn kò dáràn kọ̀ọ̀kan ní gbalada tọrọ mọ́ ni tó ti yé òun ò dáràn tiẹ̀ àmọ́ yọ pàdánù láàdá tọrọ mọ́ àmì tó bá wà nínú ṣe hajj nínú húrùmí tó gbé ìhìrọ́m ẹni náà tó bá dán wò yọ dán o. ó ti dáràn ó dá ọ̀ràn tí yóò pa ẹran láti fi ṣe ìtanràn rẹ̀. bákan náà tí oṣù zúlíjà bá ti lé wọ́n fẹ́ kí a máa ṣe allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walilayi lihamd tàbí kí o sọ pé allahu akbar allahu akbar kí aláwọ̀ apá àkọ́kọ́ yẹn kó jẹ́ mẹ́ta wọ́n fẹ́ ká máa ṣe ní anytime anytime unspec unspecific àsìkò kan gẹ́rù mọ́ ayẹ̀n gbogbo àtọ́ bá ti rántí pé à àmọ̀ tí wà ní oṣù lórí ìjà kó máa ṣe allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil hamd fi suq fili bayti fili masjidi xaariga li masjid fi kulli makan ó wà masilasi ni ó sì masilasi ni ó wà lọ́jà ni gbogbo bí tó bá ti wà it is a uh, gẹ́rù muqayyad ó jẹ́ adhikiri tá a ṣe tí wọn ò de àkókò rẹ̀ ṣùgbọ́n tó bá ti wá di ní ọjọ́ àràfà tó bá ti di ní ọjọ́ àràfà ọ̀sán ni wọ́n gun àràfà wọ́n á lọ kí mọ́gírìbì àti ìṣáì ní Musdalifa ok ní mọ́gírìbù yẹn àdìkìrù tá a sọ pé wọn ò dé yẹn wọn ti wá dé ìmí ìtutù wá kún eléyìí tí wọn ò dé ń bẹ́ńlẹ̀ tó ń lọ bẹ́ẹ̀ ń tiẹ̀ o wọ́n tún wá mọ̀mọ́ wá dé bí wákìtìn muayyan pẹ̀lú àkókò kan pé tọba ti ń sálámà ọ̀run báyìí ohun tí ó kọ́kọ́ wí ni allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil hamd bọ́ba wí lẹ́ẹ̀kan ó tó ọ bọ́ba wí lẹ́ẹ̀mẹ́ta ó tó ọ bọ́ wí lẹ́ẹ̀méje ó tó ọ sáà ti wí ní wítìrì tọba ti ń sálámà ọ̀run tán láti ìrọ̀lẹ́ ọjọ́ àràfà tí í ṣe mọ́gíríbì àkọ́kọ́ tàkọ́kọ́ kí lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí bá kúrò ní àràfà ló ti máa ṣe gbólóhùn yẹn ó wá máa ṣe lọ bá òun tẹ̀yìn irun ni o èyí tó ń ṣe bọ̀ tẹ́lẹ̀ kò kásẹ̀ ńlẹ́ o o ní anytime kò kásẹ̀ ńlẹ́ o omi ìwà kún ni o ó wá máa ṣe ètò kún yẹn lọ ní alẹ́ tó jẹ́ òru ọjọ́ ọjọ́ ọdún torí tá a bá ti lè kí mọ́gíríbì lẹ́yìn àràfà àti bọ́ sí òru ọdún so so ọjọ́ ọdún yóò jẹ́ day one bá yẹn ok pẹ̀lú salasatu ayamin min uh, ayami tashrik min ayami tashrik àtọjọ́ mẹ́ta tó jẹ́ ọjọ́ ayamu tashrik ìyẹn ni pé ọjọ́ ọdún tó ti bẹ̀rẹ̀ láti mọ́ gíríbì tá a kí tá a fi sùn tó ti yé òun sì jẹ́ on the ten ọjọ́ on the ten so on the eleven on the twelve on the thirteen thirteen yẹn ọwọ́ ahẹ́ndì ní astri thirteen yẹn ọhẹ́ndì ní kíni astri nítorí tá a bá ti lè kí mọ́gíríbì ní thirteen àti bọ́ sí fourteen tó ti yé lẹ́yìn yẹn téèyàn ti yé wa báyẹn ẹni tọ́lọ́ bá bò láṣìírí ẹran ọdún kọpa ẹran ọdún ẹran ọdún tó wàá pa o lè pa ní on the ten o lè pa ní on the eleven on the twelve on the thirteen ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀yìn astri on the thirteen eh, tó bá jẹ́ ẹ̀yìn astri òòrùn ò gbọ́dọ̀ wọ̀ kó tó pa tọ́run bá ti wọ̀ ó ti bọ́ sí fourteen ọ̀pẹ̀ran jẹnu o ọ̀pẹ̀ran jẹ nìyẹn o so tẹ́ran bá sá mi ọlọ́wọ́ lọ́ndì tẹ́ẹ̀nì tó orí mú lọ́ndì eleven ó wà okay àbó orí mú lọ́ndì twelve ó wà okay àbó orí mú ní ọ̀ndì thirteen ọba ok níwọ̀n gbà tá a bá tí kì í magribi on the fourteen ok ọlọ́run ní jẹ́ kí ẹran wọ́n sá lọ ọlọ́run sì bò wá láti yí dáfẹ́ ẹran náà ẹran ni ọ wà nínú súnà pé ká gbìyànjú ká rà ṣùgbọ́n bádìsí bá tiẹ̀ sáílẹ́ǹtì tínásù sáílẹ́ǹtì lórí aṣọ ọdún lórí bàtọ ọdún ẹ̀rí tá a fi gbé lẹ́sẹ̀ ni pé ànábì máa wọ aṣọ tó bá dáa jù lọ nínú aṣọ rẹ̀ ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ àti iléyá ok so tá a bá láṣọ tó dáa jù lọ nínú ẹ̀ ni aṣọ tuntun wọn wà so ohun tó bí pé bó ṣe di tó gbajúmọ̀ nìyẹn pé àwọn èèyàn aṣọ ìtúnu àwẹ̀ aṣọ ọdún iléyá òní ẹ̀ máa rà nìyẹn ok so tọ́nà bá bọ̀ láti rí kó ra aṣọ gidi sára kó fi ṣe ọdún má wọ aṣọ mẹkáníìkì wá sí yídì má wọ aṣọ rìwáyà wá sí yídì má wọ aṣọ aláàké géètì wá sí yídì kátó yí kátẹ̀ wá sọ pé o ò ní aṣọ tuntun eléyìí tó o bá ní fọ̀ ọ́ kó o lọ̀ ọ́ kò sẹ́ni tí ó sọ pé àfa ọ̀ọ́ra sọ ni ńgbà tó o bá ti rin ìwò wá sí yídì tó o sì wọ aṣọ mẹkáníìkì wá sí yídì ẹnìkan kò ní kwérì rẹ̀ wọ́n jọ kí gbogbo wa kú ọdún ni àtẹnudọ́ wọṣọ ọdún tó wọṣọ tuntun àtẹnudọ́ wọṣọ tó ti wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni kankan tó challenge rẹ̀ nínú gbogbo àwọn aṣọ táwa mọ́ wọ̀ láyé pátá aṣọ tó lálùbáríkà jùlọ láṣọ wáìtì kò ní í ṣe pẹ̀lú pó tuntun kò tuntun aṣọ wáìtì gbogbo ògbà ni máa jẹ́ aṣọ tuntun sọtiyé alọ́ kùn wá lọ́wọ́ lẹ́yìn yẹn. Um, ẹ̀yin obìnrin ẹ bá ń lọ sí yídì ẹ máa rí òhò so ẹ wọ jẹ̀lìbábà yẹn lọ sí yídì òfin ló dé yìí bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ wọ jẹ̀lìbábà lọ ẹ bá lọ sí yídì ọba wa wù ọ́ o lè bojú rẹ ọba wù ọ́ o lè má bojú rẹ kó o bojú tàbí kó o má bojú ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfáà nìyẹn ṣùgbọ́n mi bá kó o bojú lọ ìyẹn lèmi bá lọ ń tèmi ó ti yé torí bọ́ bá ba pa jùlẹ̀ gbàgbà pé ayuhuma afdol ayuhuma afdol bẹ́ẹ̀ wo ló lọ́lá jùlọ nu méjèèjì gbogbo wọn lágbà pé kó bojú ní wọn lọ́lá jùlọ ìdíjẹ́ mi fi bá àwọn tó lọ́lá jùlọ nù lọ́nu ṣùgbọ́n wọn náà kẹsẹ́ pé ọba àwọn ti sin wọn bàjẹ́ lọ o ó ti yé so ìwọ náà ṣe ń tọ́ da o ṣùgbọ́n wọn tó bá ìbákúbá lọ ìwọ tó ga sí pé ọ̀wọ́ gáùn Ọwọ full gown lórí ankara lórí léèsì tó so má múra lọ bá ń lọ sí yídì o ọlọ́mba yín ṣe ìdá yídì lẹ̀ ṣé kí n ni ìmọ̀ mọ̀ dùbí táwọn ọgbìn ó wà ni máa lọ lé máa lọ lé lọ túra mú máa lọ lé lọ túra mú so ẹ take advantage o ẹ múra bó ṣe ẹ múra lọ sí ni o. aláwo fi wá ṣe kòńgẹ́ rèé.